أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين عن كي يكون أدجو كجوان كاو سوري وتنتوين على الفقه في الإسلام المدينة سنتا بابا بيدي بموش ونما شاقوات كي الله كبا في جالكم تسواجو لري أتي أبو غدادا سيفوان ولا تني بلون لوكومي من بيننا يرى يقوان سفر ولو فضيلة الشيخ الدكتور شرف الدين غادي بوروجي تيوان جالاشي àti dasilal medina center pápá abẹ́dẹ́ ogunmaṣọ ayakunla sheikh ẹ káàbọ̀ sórí ètò sà allah yóò jẹ́ kárí yín pé látàrí dáadáa lójú pé nẹ̀sìn islam mm-hmm. uh, àti sinanu islam yóò bá a ṣe gbogbo dáadáa fún yín tẹ̀ǹtàn máa láyé àti ní àlùkìyàmọ̀ pẹ̀lú àwọn ará lílá papọ̀ bíi ibnilá ìbéèrè aláwọ̀ kọ́ tí wọ́n kọ́ máa mú wá uh, wọ́n ní ní agbègbè lọ́dọ̀ àwọn ibi tí àwọn wà ọmọ ń béèrè fún placenta ọmọ publicly lọ́wọ́ gbogbogbò lọ́wọ́ gbogbo àwọn èèyàn tó bá jáláboyún tó bá wá rọbí wípé placenta wọn ò béèrè pé kí wọ́n yọ̀ǹda rẹ̀ kí wọ́n donate ẹ̀ fún hospital bíi tí wọ́n bá bímọ sí láyẹ̀gbẹ̀ àwọn pẹ̀lú wípé wọ́n máa ń lo ẹ̀jẹ̀ ara placenta láti máa fi ṣe oríṣiríṣi ìtọ́jú fún àwọn àárẹ̀ kan lára àwọn èèyàn wọ́n ní ǹjẹ́ àwọn náà ṣé àwọn lè máa yọ̀ǹda rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àti ìmọ̀ bóyá tí wọ́n bá yọ̀ǹda rẹ̀ bóyá fáìnì àbí pẹ́nàtì kan bẹ tí wọ́n fún wọn eléyìí ọjà àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì láti us mrs latifa láti us wọ́n ní ẹni tó yẹ kó yọ zakat láti oṣù kẹfà ọdún twenty twenty five yìí ṣé tí ó sì ti padà wá yọ lóṣù kẹfà ṣé ó lè padà yọ ní oṣù kẹsàn-án yìí àti pé ṣé gbogbo owó rẹ̀ tó ní lóṣù kẹsàn-án yìí ni yóò gbé ìṣirò zakati lé lórí ni àbí àpapọ̀ iye owó rẹ̀ tó ní lóṣù kẹfà iná ni yóò gbélé lórí eléyà ọjọ́ ìkejì ìkẹta wọ́n ní àwọn ọkùnrin kan bẹ tó jẹ́ pé wọ́n máa ń dirun sórí tàbí ṣe irun wọn ní kolokolo bíi ti dàda tí wọ́n sì máa ń gbé wọ mọ́ṣáláṣí bẹ́ẹ̀ wípé ṣé tí èèyàn bá wọ mọ́ṣáláṣí gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé ó bá wọn tí wọ́n ti ń ṣe sọ́lá lọ tó sì jẹ́ pé irú ẹni yìí lọ́wọ́ tò sí lọ́bọ́ síwájú ní ipò ìmáàmù sí àwọn lè tò sí ẹ̀yìn rẹ̀ torí pé ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn àwọn òwe ṣé àwọn táwọn lè tò sẹ́yìn rẹ̀ àbáwọn lè tò sẹ́yìn rẹ̀ eléyà ọjọ́ kẹta jẹ́ ìdádọ́wà náà ṣe. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdullah وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọmọ tàbí kò sí tàbí ṣùgbọ́n kò sí nǹkan tá a fẹ́ fi ìgbì rẹ̀ ṣe bí ìbá ṣe wípé ká gbà ká lọ rí mẹ́lẹ̀ síbi tẹ́nìkan ò ní mọ̀kún la rí mẹ́lẹ̀ ń bẹ̀ nítorí pé Islam ó wá ìsọ. So, àti ààbò tó péye àwọn ẹni tí bá ń ṣe islam tó ní tó bá gé irun orí rẹ tó bá gbẹ àbọ̀ bá fà èkíkà náà rẹ tó bá rí àwọn nǹkan wọ̀nyí ọ̀gbọ́dọ̀ kàn dá sílẹ̀ lásán lọ wá bìkan rí má nítorí pé ó fẹ́ wá ìṣọ́ àti ààbò fún ọ wọ́n bẹ nínú àwọn èèyàn àwọn tó ṣe pé irú àwọn nǹkan ẹ̀yà ara inú ìta gé dànù ta pè ní dọ̀tí yìí òun náà làwọn wá láti pé kọjá nǹkan èlò fáwọn oògùn àdánù àtòfò eléyìí táwọn ń bá káyé báwo wá ní tó bá pé ibi ọmọ òun náà ni àwa wà lárọ̀ọ́wọ́tó gbogbo kálukú gbogbo kó wá ó léwu púpọ̀ ní áfíríkà tí wàá ń bi ó léwu púpọ̀ ní àwọn ìlú òkèèrè tóbìnrin bá bímọ eléyìí tó wọ́pọ̀ ni pé ọmọ ní ọmọ gbé lọlé òun ní gbébi ọmọ fún nítorí pé àwọn ilé ìwòsàn ilé ìtọ́jú aláàárẹ̀ tọ́gbà bí fún un àwọn ti máa báwọn ti ṣe da àwọn abẹ́ ọmọ nù síbi tí ọwọ́ ẹnìkan ti ní tò nítorí kó lè bàjẹ́ wípé dáadáa tí gbogbo wa fojú sùn náà lọ ṣẹlẹ̀ iṣẹ́ dúdú pọ̀ lọ́dọ̀ èèyàn dúdú ta ló fẹ́ sọ fún wa nípa àwọn ilé ìtọ́jú aláàárẹ̀ tá ní ẹ̀jẹ̀ kan bẹ lára ibi ọmọ àwọn máa ń lò fáwọn oríṣiríṣi àárẹ̀ ìwádìí wo ló fi hàn án ó ṣeé ṣe kó lè pa àwọn náà wọ́n ti ní àsọyípọ̀ pẹ̀lú àwọn olóògùn òfò tó ṣe kí wọ́n ti ní gbogbo bí ọmọ tó ń bá wá wá iye báyìí wọ́n máa gbà hmm. wá ní ẹ̀tí mọ̀ bí ìbáwí kan wà ìbárùwò ló lè wà lábẹ́ òfin ìjọba hmm. wípé mo bí ma ìgbà kẹgbà ibi ọmọ sọ́wọ́ ẹ wá lẹ́bàá mi wí ń bọ́ ń bẹ̀ hmm. ẹ̀yin ó tẹ̀ máa kà béèrè gàǹgà kò kà báyà nǹkan tí wọ́n béèrè kọ́ wọn náà ló fi kún bọ́ọ̀lù ẹnìkan ti sọ pé nítorí pé ọ̀yọ̀ǹda bí ọmọ àwọn fáìnì báwo ṣèjọba ló ní kí wọ́n máa gbà ni tó bá pé ìjọba ló ní kí wọ́n máa gbà tó sì dá wa lójú pé àwọn tó wà ní abẹ́ àmójútó rẹ̀ fún iṣẹ́ ní tá a lè máa rorò kúrò sí tó ẹgbẹ́ yẹn yàtọ̀ àmọ́ wọ́n fúnra rẹ̀ lọ́pọ̀ ọba àjọ sítù sílẹ̀ àwa sọ pé gbogbo ọmọ tó bá ti bí lọ sítù rẹ̀ wọ́n gbọ́dọ̀ máa yọ̀ǹda ibi wọn rárá ẹ má yọ̀ǹda rẹ̀ rárá rárá bí ọ̀wọ́ ẹ má lọ bí máa ń bẹ̀ mọ́ ẹ wọ́ sítù bòmí tẹ́ tó máa lọ bí ma ibi tó ṣe pé tẹ́ bá ti bí ma ibi ọmọ wọn gbé fún yín èyí lẹ́yìn máa bẹ́ẹ̀ ṣe gbà tẹ́ lọ rí mọ́lẹ̀ tí ó dá yín lójú pé kò sí lọ́wọ́ ẹnì kankan eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹni tí zakat ti wá wọnú owó rẹ̀ ó wá ní ní oṣù kẹfà tó kọjá lọ àwọn sì ti wà lóṣù kẹsàn-án oṣù kẹfà tóṣù kẹsàn-án kò yé wa lábẹ́ òfin ṣẹ̀ríyà kìí ṣe january february lẹ́sìn máa ṣírò zaka yín kìí orí ni wọ́n ní kẹ́ yọ ọ́ tó fi wá fẹ́ fi sábẹ́ ìṣirò january february nítòfin ṣẹ̀ríyà sọ fún ọ òun náà ní pé wàá ṣírò ọjọ́ àkọ́kọ́ tó kọ́ jẹ́ olówó ní kàlẹ́ndà islam المحرم صفر ربيع الأول ربيع, ربيع الآخر جماد الأولى جماد الآخرة رجب شعبان رمضان àwọn oṣù tó fi sírò rẹ̀ nu kì í ṣe january february torí ẹ jẹ́ kí wọ́n bá wo níjọ́ àkọ́kọ́ tó kọ́ jẹ́ olówó láyé kí ni déètì rẹ̀ mú nínú kàlẹ́ndà ìsìn islam kàlẹ́ndà ń bá ti wá yípo dé ńlọ́ọ̀mọ̀ ayọ̀ zaka ìyàtọ̀ ń bẹ láàrin kàlẹ́ndà ti Islam àti Gregoria hmm. kí ló fà á níṣì ká pé ìgbà àkọ́kọ́ tó kọ́ lówó láyé ìjọ kẹsàn-án ni nínú oṣù Rabi'un al-Awwal wọ́n tó bá wá wo déètì wọ́n ló mú nínú oṣù Gregoria ẹ jẹ́ pé ó mú oṣù September àbí kó pé ó mú August wá rí i pé ní ìgbà tí ọjọ́ kẹjọ oṣù Rabi'un al-Awwal yẹn tí ó bá wá lọ́dún mi lọ́dún mi lọ́dún mi bí ọdún márùn-ún wàá máa rí i pé àwọn oṣù yẹn ń yí padà àwọn oṣù yẹn ń yí padà ní ti Gregorian ó lè jẹ́ pé August tó mú yọ padà di January ń gbà mí torí ẹ kàlẹ́ndà Islam kìí ṣe kàlẹ́ndà Gregorian ńlẹ́ fi máa dá ìgbà tẹ́ yọ zakat mà torí de eléyìí báyìí àsìkò tó yẹ kó yọ zakat wọn ti wá fi falẹ̀ oṣù kínní kejì kẹta ti kọjá lórí ẹ iye tówó rẹ jẹ nígbà tó yẹ kó yọ zakat zakat ti gbà ńlọ yọ hmm. èyí tó ti lé lórí ẹ̀ eléyìí jẹ́ owó míì eléyìí tó ṣe pàtì yọ zakati tiẹ̀ ó tún dìgbà tọdún kan bá tún pé eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin wọ́n lẹ́nìkan àwọn bá ń wájú pé ń ṣe ìmáàmù fáwọn èèyàn báwọn ṣe wá wo orí rẹ̀ àwọn rí i pé irun ti ń bẹ lórí rẹ̀ àjàǹkólópoló ni irun yìí wọ́n jẹ́ àwọn irun tó ṣe pé wọ́n ti ṣe ó ti gbẹ òwò bíi kí wọ́n kórun jọ sí orí lọ́nà téèyàn máa òkú sílé yìí sì gbádùn irú rẹ̀ ni wọ́n ń ṣe ìmáàmù lópin ìgbà tí ìbá eléyìí kò dí sọ̀láàtì rẹ̀ lọ́wọ́ láti jẹ́ gbígbà kò sì dí lọ́wọ́ láti ṣe imam tó ń tipẹ́ ni tó pé tó dáa jù lọ́lọ́ yẹ kó máa ṣe imam àmẹ́yìn ti bá pò náà lọ́wọ́ àwọn wájú kò sí ṣíṣe kọ̀ sáìsì kódà kó jẹ́ pé irun rẹ̀ tí wọ́n ṣe bí wọ́n ṣe ṣe wọn àárín orí nìkan ló wà hmm. gbogbo ẹ̀gbẹ̀gbẹ̀ orí wọn ti gbẹ wọn ti fà hmm. dídán lòun dán eléyìí tó wà láàárín orí wọn á dàbí òṣùkà hmm. eléyìí tó ànábì sallallahu alaihi wasallam tó là gbọdọ̀ nàá nàbí yìí sallallahu alayhi wa sallam ànil qaza ká dá irun kan ká dá sí láàrin orí ká wá fá gbogbo ẹgbẹgbẹ rẹ̀ ànábì kọ̀ fún wa láti ṣe bẹ́ẹ̀ tọ tó bá jẹ́ pé irú rẹ̀ ló ṣe òun náà tún yín pé kí sọ láti rẹ̀ ọmọ làlàáfíà ọ̀tọ̀ lẹ́sẹ̀ kó ṣe irun rẹ̀ bí wọ́n ti ṣe ní kọ́ mọ̀ ṣe ọ̀tọ̀ sì ni déédéé bó ti ṣe ṣe sọ láti tó lu àfipá láṣẹ torí pé méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́nà tí wọ́n rìn kò pé kẹ́yìn ọmọ tó lẹ́yìn rẹ̀ nígbà tó ti jẹ́ pé ó ti bọ́ sọ́wọ́ túláàsì kò sẹ́lòmíìmà tí ń ṣe lè má mú lásìkò yẹn yóò jẹ́ pé àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ sọ láti lẹ́yìn rẹ̀ tí wọ́n ti síwájú àwọn ni wọ́n ṣàṣìṣe sòkò yẹ kọjá pé irú rẹ̀ lẹ́tì síwájú àwòkọ́ sì wo lẹ fẹ́ ṣe láre lẹ́yìn. Hmm. jazakumullahu khairan zero eight zero eight five six seven seven seven two six zero eight zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six wa aleykum salaam ó kàn yíyá tí ń pè o aleykum salaam ó kàn yíyá tí láti. ọ̀dà ìbéèrè yín. Thank you ó jẹ́ ẹ̀jẹ̀ tó ti lọ ń gbèsè èèyàn ń ṣe sọ láti pẹ̀lú imam. Ọ̀dà ó ti yé. Alhamdulilayi àkọ́kọ́ gbogbo ẹni tó bá ti jẹ́ pé ó máa ń sọ pé òun máa ń tọpa mọ́ gba ọ̀nà pé ń wọṣẹ́ ohunkóhun ó lè máa lò láti sọ pé òun tó pamọ́ àwọn eléyìí ẹ̀ ṣe mùsùlùmí kò bá àwé láwà ní kó máa kan sámà gbogbo ẹnikẹ́ni tó bá ti ń wo iṣẹ́ pé òun máa ń tọ́ pamọ́ fún ẹ̀ mùsùlùmí nítorí pé tó fún ìṣẹ̀rí àfikọ́ wa òun náà ní pé kò sẹ́ni tó máa ń pamọ́ àfi Allah ìmọ̀ nípa àkọ́kọ́ àti tó pamọ́ olúwa ẹlẹ́dàá wa nìkan lónìí tẹ́nìkan bá wá fẹ́ bá dùn tó náà sọ pé òun mà onítọ̀ ń di kèfèrí torí ẹ̀ wọ́n ti wá ti ẹni tí ọ̀yẹ́ síwájú kò sí ṣíṣe kò sáìṣe ẹja sọ láti yín lẹ́yìn rẹ̀ ẹja sọ láti yín lẹ́yìn rẹ̀ ẹja àdìpọ̀ nínú mọ́sálásí bàtà máa tó parí sọ láti ẹ̀yàn wà wọlé ẹ wàá sì sọ láti tì yín náà. zero eight zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ lórúkọ yín o lórúkọ yín ó kọ yín bí ẹ ti ń pè à ń gbọ́ yín. sọdík ní láti àmàpájà. ìbéèrè yín pápápá. ìbéèrè ní aláwọ̀kọ́ ẹ pé mo ní máa ń má jìdí wa ní àdúgbò wọn nígbà tó wọ́n ní wọ́n máa ń ṣe àwọn àdúrà kan wọ́n ní àdúrà òkú ẹbí tọ̀sí lọ́ máa fi tí wọ́n á bẹ́ẹ̀ bèrè pé ṣé irú àdúrà yẹn ṣó tọ́. ó ti yé ẹ̀kejì. Mm-hmm. àwọn máa ń jìdí wa tó wà nígbà ayé ìmáàmù ga ju àwọn máàmù lọ. Mhm. kò lọ sí ìlú tó ṣe jù bẹ́ẹ̀ lọ wọn á ní bàbá wa ní lọ láti ẹ̀. kí ni ó pe àdúrà tó ń rán sí gbogbo. àdúrà òkú. àdúrà. fún òkú. òkú èwo. fún àwọn òkú. Ah, alhamdulilayi àkọ́kọ́ lábẹ́ òfin ṣẹ̀ríyà kásádùá ara jọ́sìn nínú àdìsá nàbọ̀ muhammed sallallahu alayhi wa sallam. ó adu'a o huwa al-ibada àdúrà ní ìjọsìn eléyìí ó túmọ̀ sí wípé tópin ìgbà tí èèyàn bá ń ṣe àdúrà yóò máa ní ìdájọ́ pé ìjọsìn náà ní í ṣe torí wọn lè dọ́gba ẹni tó ti pé Allahu Rabbul Alamin ní ń pè àtẹni tí ń pè nǹkan mí ìtọ́ra tó ṣe Allah wọn lè dọ́gba káwá ti àdúrà pàápàá jùlọ fáwọn òkú ọ̀nbẹ nínú Islam tó fi ìrọ̀lẹ́dà ń sọ nípa àwọn tí wọ́n dé lẹ́yìn àwọn sàhábà tí walladhina ja'u min ba'dihim yaquluna rabbana ighfir lana wa li akhwanina alladhina sabaquna bil iman. àwọn ẹni tí wọ́n dé lẹ́yìn àwọn sàhábà wọ́n máa bẹ Allah pé wọlúwa wa foríjìn wa o tó foríjìn àwọn ọmọ ìyá wa tán ti síwájú wa pẹ̀lú ìgbàgbọ́ òdodo bẹ́ẹ̀ ni ẹni tó dé yóò ẹni tó kù má gbàgbé ẹni tó ti kú kẹ́ni tí ó ṣẹ́kù lẹ́yìn tiẹ̀ náà lè ba àrántí rẹ̀ hmm. eléyìí ń bẹ nínú ojúṣe eléyìí tá a gbọ́dọ̀ máa ṣe fáwọn tó ti kú nínú àhadíìsì kan anábọ Muhammad sallallahu alayhi wa sallam ó lẹ́nìkẹ́ni tó bá tọrọ àforíjì fún gbogbo mùsùlùmí lọ́kùnrin gbogbo mùsùlùmí lóbìnrin gbogbo olùgbàgbọ́ òdodo lọ́kùnrin gbogbo olùgbàgbọ́ òdodo lóbìnrin Allahu yóò foríjì ní òǹkà gbogbo olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àti gbogbo olùgbàgbọ́ òdodo lóbìnrin. a sì mọ̀ pé olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àti olùgbàgbọ́ òdodo lóbìnrin tí wọ́n ń sọ yìí àtẹni tó wà láàyè nu àtẹni tó ti kú torí ẹni tó ṣẹ́kù àdúrà ni wọ́n máa ń ṣe fẹ́ni tó ti kú ṣùgbọ́n tá a bá fẹ́ ṣe àdúrà fẹ́ni tó ti kú tá a sì fẹ́ kó wúlò kó sáǹfààní a gbọ́dọ̀ gbé jìnnà sọ́nà àdádálẹ̀ hmm. torí pé àdádálẹ̀ tẹ́ rí yẹn kò sí nǹkan kan tó máa gbà ń bẹ̀ ju pa ẹ̀sìn wàhálà lásán ṣòfò lọ hmm. kò sí nǹkan kan tí ó wúlò fẹ́ni tẹ́ ẹ ṣe fún ju wípé ẹ̀yin fìyà jẹra yín lọ torí ọ̀dọ́ wọ wa tẹ bá fẹ́ ṣàdúrà fòkù ẹ ṣàdúrà fòkù lọ́nà tí ò ní àdáda lẹ̀ ká dá ọjọ́ kan pàtó bí ọjọ́ tá a fi máa ṣàdúrà fáwọn òkú àdáda lẹ̀ ni àdáda lẹ̀ ni eléyìí tó ṣe pé kọ̀ lákọọ́lẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríyà eléyìí jẹ́ bí eléyìí ti ṣe jẹ́ ẹlẹ́kejì wọ́n tún wá máa ṣe àdúrà nígbà tá a péjọ tá à ń fi ṣe ló kọ pé àfi ká péjọ ṣàdúrà àdáda lẹ̀ náà tún lọ náà òfin ṣẹ̀ríyà oníkálukọ́ bẹ Allah tán bá ń bẹ allah tó sì jẹ́ ẹni tó ṣe pé ó ní ìgbàgbọ́ sí allahu azza wa jal ọjọ́ pé rẹ̀ lórí nǹkan tó náà fi pọ́ láṣẹ fọkànbalẹ̀ ìpàdé rẹ̀ yọ gbà. ẹ wá ní tí àyè lè má mú yín bá ga ńkọ́ àti sàlàyé àyè má mọ̀ gbọ́dọ̀ ga ju tàwọn tó wà lẹ́yìn rẹ̀ lọ kò ga ju tàwọn tó wà lẹ́yìn rẹ̀ lọ torí sábàbí yòówù ó lè jẹ́ kò gbọ́dọ̀ ga jù lọ eléyìí jẹ́ bó ṣe jẹ́ àwọn olùmọ̀ nípa òfin ṣẹ̀ríyà wọ́n ní kí àyè lè má kó ga ju tàwọn ẹni tó wà lẹ́yìn rẹ̀ lọ ẹni tá a kórìíra ní lábẹ́ òfin ṣẹ́ríà ṣẹ́ríà kì í ṣàwàdà kì í ṣe ọ̀rọ̀ eré tọ́ba láwọn kórìíra nǹkan kan lábẹ́ òfin ṣẹ́ríà ó túmọ̀ sí pé kémi pẹ̀lú rẹ̀ ká jìnà sí tá a bá sì jìnà sí ó túmọ̀ sí pé à ń tẹ òfin ṣẹ̀ríà à ń tẹ lójúmọ́ lẹ́nu. tó lọ jẹ́ pé ìgbéraga ló bi táyé lè má mú fi ga ju ti àwọn tó wà lẹ́yìn rẹ̀ lọ sọ láti rẹ̀ bàjẹ́ tàwọn tó wà lẹ́yìn rẹ̀ náà dàrú tó bá lọ jẹ́ pé àyè yẹn tó ti ga alága jù kò bá jẹ́ torí ìtẹríba ló ṣe ṣe bẹ́ẹ̀ sọ láti gbogbo wọn bàjẹ́. Hmm. ẹ lórúkọ yín o. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Ó gbẹ̀mí ẹjú ń Orúkọ mi ni Àfáwùzín láti àgọ́ àmọ́dù. Ìbéèrè yín pápákọ̀. Kí alájọ ká ara àwọn kékeré wa fún lórí dáadáa. Ẹ wọ́n gbé ìbéèrè kan wá síwájú wa ni ẹnìyẹn sọ pé àwọn ń lo báńkì opay mm-hmm. so àwọn máa ń lo áàpù rẹ̀ lórí application yẹn àwọn máa ra káàdì àti dátà ń bẹ gbogbo ìgbàdá bá wà ní ra káàdì àbí dátà yìí mm-hmm. wọ́n máa ń fún àwọn ní owó kẹ́ padà yẹn ní cashback mm-hmm. ìgbà míì naira ó ti yé ó ti yé ó ti yé wọ́n máa ń sẹ́ǹdì padà fáwọn wọ́n á sọ pé irú owó yẹn nípa tíra sí àwọn olùmọwákọ àgbègbè hajj mhm. àwọn bóyá pé a lè rí nìkan a sì lè rí tí àyàrá ní tòsí wa níbi bóyá bí irú sákì kí ẹ̀rọ lè ṣẹ̀rẹ̀ lọ́rùn fún àkà. ọ̀dà náà ẹ̀yà kan lè ṣe ẹ lórúkọ yín o. asalaamualeykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh ó kàn yín ẹbí ń pè. náà ìbéèrè yín. ìyá ẹ pè padà ó ti já. Ja alhamdulilayi uh, káàdì tẹ́ra àti dátà tẹ́ra eléyìí tí wọ́n tún dá owó kan padà fún yín lórí rírà tẹ́ra tán ní cashback kò sí tàbí ṣùgbọ́n ilé náà ni eléyìí tí ọ̀tọ̀ kápẹ́ yẹn ń jẹ́rú rẹ̀ hmm. tí wọ́n bá dá padà fún yín ẹ̀ wọ́n náà láti bọ́ ńbẹ̀ nítorí pé ẹ̀yin ra káàdì ẹ̀ sì tún ra dátà kí àwọn ìtumọ̀ owó tán tún fún yín wípé àwọn dáwó padà fún yín lórí káàdì tẹ́ra lórí dátà tẹ́ra sọ eléyìí kò tọ́ ó sì lè jẹ́ pé rà á kọ́ jẹ́ iye báyìí hmm. tẹ́tẹ́ tún ni hmm. rà á oníye báyìí kọ́ jẹ́ iye báyìí tẹ́tẹ́ ni hmm. eléyìí tó ṣe pé kò tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà tó bá ṣírò rẹ̀ lábẹ́ rìbá kò tọ́ tó bá ṣírò rẹ̀ lábẹ́ tẹ́tẹ́ kò tọ́ eléyìí ń jẹ́ ṣe jẹ́ wọ́n á ní tíra mo làwọn ṣe ra ọ̀rọ̀ ọ̀rùn púpọ̀ lẹ́yìn bá ti pè ránṣẹ́ àwọn ẹni tí wọ́n ń tà wọ́n wà tó jẹ́ pé wọ́n máa bí ó ti ṣe tẹ̀yìn lọ́wọ́ lágọ̀ọ́ àmàdù yóò ṣe tẹ̀yìn lọ́wọ́ ń tẹ́dẹ́ yóò ṣe tẹ̀yìn lọ́wọ́ ní sẹ́pẹ̀tẹ̀rí àti bìkíbì insha allah onírọ̀rùn. ẹ lórúkọ yín o. ẹ tó lọ sí múra ẹ sáré obìnrin tó wá ẹlẹ́ẹ̀kejì ni pé aṣọ ìram téèyàn ti lò rí ǹjẹ́ èyí lè tó fi ṣe umra lẹ́ẹ̀kejì àbí hajj tẹ̀lé fún ẹnìkan pé tó bá ń lọ kó fi ṣe umra ìbéèrè náà Al Medina Schools, a legacy center of excellence with classic education for modern achievers from adorable to awesome, where intelligence meets imagination with a collection of creative and captivating knowledge that solidifies a goal. Fún ẹ̀yin òbí àti alágbàtọ́ níbikíbi, tẹ́ bàbàrà ẹ̀kọ́ tó jẹ́ ojúdá pọ́nbélé. Al Medina Schools, pápá abẹ́dẹ̀ Ògbómọ̀ṣọ́ gan la ń sọ. Pé kẹ́ ẹ máa kó àwọn ọmọ yín lọ. Ibùdó ìmọ̀ tí wọ́n ti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam aláìdíbàjẹ́ àti ẹ̀kọ́ ayé òde nursery, primary àti secondary láàyè ààyè ìgbaniwọlé ń bẹ báyìí èdè òyìnbó yorùbá àti ẹ̀kọ́ èdè lárúbáwá ẹ̀sìn islam sì dánmọ́rán lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn olùkọ́ tó gbóyìn gbórígì àyẹlẹ́gbẹ́ bọ́dì náà sì ń bẹ rẹ́múrẹ́mú alimadina schools a ray of light easily reachable inexpensive for showing the remarkable transformative education international standard curriculum frequent and successful assessment ICT devices safe and positive school climate come and discover the joy of learning within the sanctuary of alimadina center pápá bẹ́ẹ̀dẹ̀ area ògbómọ̀ṣọ́ Arabic and Western education programs are nicely patterned in Islamic etiquette with memorization of the glorious Quran and Ahadith. Visit Al Madina Schools at gmail.com or call 0032 85 0466. Madina Schools, Papa Bede area, Ogbomoso, inspiring excellence every day. Better enjoyment don land o. Accept here don't enter town with Oyato. Whether na for work, school or play, Oyato fit make your life better oh. For just 400 naira, they go summer you with 7 minutes of calls and 600 MB data. If that will not do you, for just 800 naira, you go enjoy 15 minutes of calls and 2 gig data. Better they wait for you with Oyato from MTN. Dial star 312 star 14 hash to join MTN Oyato offer. Oyato! náà ṣe. alhamdulilayi ẹni tí ó lọ sí umra ṣùgbọ́n tó sọ pé ńgbà tó parí umra rẹ̀ kò rántí láti fárun àbóbìnrin ni kò rántí láti gé díẹ̀ kúrò nínú ọrùn rẹ̀ tó bá jẹ́ pé mẹ́kà náà ló sì wà ìjọ́ kejì ló tó rántí àbíjọ́ kẹta ní kí á tó rántí yọ̀ lọ gé irun rẹ̀ ní kí á tó rántí yọ̀ lọ fárun àbí kó dínkù tó bá jẹ́ pọ̀kùnrin eléyìí náà nìkan tí ó sì kò jù báyìí lọ ẹni tó ti wá fi aṣọ kan ṣe ìhìrámù rí tó tún lè fi ṣe ìhìrámù fún umra mi àbí fún hajj mi àbó lè máa lò lọ láéláé ní gbogbo ìgbà tó bá láǹfààní láti lọ ṣe hajj tàbí lọ ṣe umra bẹ́ẹ̀ ni àǹfààní wà fún yàn láti lo aṣọ ìhìrámù rẹ̀ fún umra tó ju ẹyọ lọ fún hajj tó ju ẹyọ lọ èèyàn lè máa lọ lò títí láéláé títí téèyàn fi fàyè lẹ̀ ó sì tún lè wà nílẹ̀ sẹ́ni tó bá rí jogún nínú àwọn ọmọ èèyàn láti lọ́ọ́ máa fi ṣe hajj tàbí ṣe umra rẹ̀ a lè yáàyàn kó lò a sì lè bùnyàn kó náà máa lò kò sí nǹkan tó burú mbẹ. ẹ lórúkọ yín o hello kọ́lẹ́gùn sọ̀rọ̀ àwọn kan yóò ti ń pè. ìbéèrè yín látòṣogbo ìbéèrè yín ìbéèrè yín. ìbéèrè mi ni pé mo fẹ́ lòun sí aláàtì máyò títà kan ní fẹ́rẹ̀ẹ́sì eh, yunifásitì ló ṣe so títà yẹn wá ní ọmọ tí a kàn sí láti kékeré tí ọmọ yẹn ti wà ní àràádọ́mọ fa àbọ̀ báyìí so ó wá ń bá mi ṣàlàyé pé ọmọ yẹn òun fẹ́ tó jẹ́ lọ́nà ìmú mi ni òun fẹ́ kó máa jẹ́ máa sọ pé eh, ṣẹ̀rí ò gbà wọ́n ní ìpèsè ní fóun fẹ́ kó jọmọ ní jẹjẹ òun fẹ́ kó jọmọ rẹ kó máa jẹ́ sọ́ni nítorí pé òun fẹ́ kí kó má jẹ́ kí lọ́mọ di ìfara ní ìṣàgbéná láàrin àwọn ọmọ yòókù lọ́tà bá ti tó rọ́mọ yẹn ó ti yé ó ti yé ó ti yé ó ti yé ó ti yé. alhamdulilayi kò tó lábẹ́ òfin ṣẹ̀ríà kí ọmọ kankan máa jókòó ẹni tí èsì bàbá rẹ̀ fàǹfà wúlọ́wà ń bẹ̀rẹ̀. tó bá jẹ́ pé obìnrin yẹn ẹnìkan ló ma yẹn fún lábẹ́ pé wọn jọjọ́ kọ àtìyàwó ara wọn tẹ́lẹ̀ lábẹ́ ẹ̀sìn tí ń ṣe tẹ́lẹ̀ orúkọ bàbá rẹ náà náà máa jẹ́ kò bá jẹ́ pọ́dọ̀ ìyá náà lọmọ yẹn wà wá gbé bàbá yẹn jẹ́ Timothy orúkọ bàbá rẹ ni wọ́n máa jẹ́ àbúrò àgbọ̀mọ ọlọ́mọ máa pé kó máa jókòó tèèyàn torí ẹ kì í sọ́mọ rẹ̀ kò gbọ́dọ̀ jókòó rẹ̀ fáńfà wo ló fẹ́ ṣẹlẹ̀ àbí wọ́n fẹ́ pọ́ ọmọ ọlọ́mọ ọlọ́mọ tiẹ̀ ni ọjọ́ bó ti ṣe jẹ́. zero eight zero eight five six seven seven seven two six zero eight zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six. ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé ìjókòó alábàárìkà ní tí a mọ̀ sí Jalsatul Basira yóò wáyé bí idnillahi ta'ala ní ọ̀túnla Sunday tí wọ́n ti dídí ọjọ́ kẹtàlélógún Rabi'ul Awwal fourteen forty seven AH ìjírọ̀ kàlẹ́ndà tí ó sì tún máa ṣe déédéé ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹsàn-án twenty twenty five bọ̀kàtàbíyà ní marina car park lẹ́yìn ilé ẹ̀kọ́ nnpc lagos island ìpínlẹ̀ èkó òun náà ni yóò ti wáyé bí ibn lai ta'ala níbi tí àwọn olùmọ̀wá nínú ẹ̀sìn islam fadilatu sheikh dr sharafuddin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣà àti olùdásílẹ̀ Medina center pápá abẹ́ẹ̀dẹ̀ ògbómọ̀ṣọ́ tí wọ́n ti máa wà ń kalẹ̀ máa dára lẹ́kọ̀ọ́ bí ìdílé láì tí aláwa tábà ń gbọ́ nípínlẹ̀ èkó ká máa sọ fún àwọn tí wọ́n ti gbọ́ àlá á ti fún wa. ẹ lórúkọ yín o. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yín gbajúmọ̀ pé. orúkọ tèmi ni rasheed láti Ọ̀yọ́. ìbéèrè yín. ìbéèrè mi ni pé ní àwùjọ wa ń lẹ̀ lè bá lè bá ti mọ̀ sí àwọn ọmọ ta ó máa ń lọ sí ṣọ́ọ̀bù ilé ìtajà káàkiri ó máa lọ kó àwọn ọlọ́jà fáwọn lówó ìjẹ́ ìwà ti fún wọn lówó ibi tí wọ́n lọ já ṣọ́ọ̀bù ẹ̀ lóru nǹkan kan báyìí. ìbéèrè tí wọ́n sọ pé gẹ́gẹ́ ni pé ṣé irú owó tí wọ́n fún wọn yẹn ṣé abẹ́ sọ́dákọ̀ náà lọ wọ̀ ni yóò àwọn kan sọwó nù lásán. alhamdulilayi ìbéèrè kan béèrè yẹn wọ́n wọ́n wọ́n wòye òye yẹn ti ṣe déédéé. Hmm torí pé kìí sọ̀yọ́ nìkan ìnirú rẹ ti ń ṣẹlẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ààyè nílẹ̀ Yorùbá yìí ìní ti máa ń ṣẹlẹ̀ tí àwọn kan tí wọ́n máa lọ bá àwọn ẹni tí ń tajà wọ́n máa dúnkùkù lajà mọ́ wọn pé kí wọ́n fún àwọn lówó tí kò bá sì fún wọn lówó ẹlòmíì gan wọ́n lè rí sí ń bẹ́ pé ọgbà hmm. ẹlòmíì wọ́n fi yé pé nǹkan tí ó rí lẹ́yìn kíkọ̀ tí ń kọ̀ láti fáwọn lówó yìí kò ní dùn mọ́ wọ́n dàbí arákùnrin kan tó ti já ilé ìtajà rẹ̀ ìgbà tí wọ́n já ilé ìtajà rẹ̀ wọ́n kó gbogbo ọjà tó wà bẹ̀ wọ́n kó lọ hmm. ìgbà tí yọ́wá di ní àárọ̀ ọjọ́ kejì tó ní wá ń ba dárò tẹ́lẹ́yìn náà ń a dárò àwọn kan wá yọjú síbẹ̀ nínú àwọn ọmọ sọta àwọn ẹ̀yin náà torí tá a bá a fún wa àwọn èèyàn ṣe lè jẹ́ pé wọ́n máa dáràn wọ́n tún dájú pẹ̀lú pé wọ́n ń dáràn hmm. ó ti gbàgbé pé jọ̀gbìn dàkú yá máa bẹ̀ ni. nínú hadith anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní kullu ummati mu'afa hmm. illa al-mujahirun gbogbo àlùmọ̀ mi pátá náà ló lu ẹlẹ́dàá wa ní ìsàmójú kúrò fún àfàwọn olùdáràn gbọ́ràn hàn hmm. ẹni tí ń dáràn tí ń gbọ́ràn hàn á tí ẹ le gan o tí ẹ le gan lọ́jọ́ gbẹ̀ndà kò ní rọrùn kò ní rọgbọ fún ẹ jẹ́ ká bẹ̀rù allah tẹ́rí tóníkàlùkù wa tó bá jẹ́ kó mójútó tara rẹ̀ ó bá jẹ́ kí àtẹ́lẹwọ́ rẹ̀ kó má tàn jẹ hmm. tí bá mójútó iṣẹ́ ara rẹ̀ olú ẹlẹ́dàá ọba kálukú falùbáríkà sí tiẹ̀ hmm. nítorí pé àkọọ́lẹ̀ tó ti wà náà lọ hmm. kéèyàn wá jẹ́ni tó ṣe pé kò sí tàbí ṣùgbọ́n yóò ṣe ti ọ̀dà hmm. nítorí bólúwa ti ṣe dá wa ni pé ọ̀nà fún wa ń pè fún pé ká máa fi nǹkan sí hmm. tá a bá ti fóúnjẹ sọ́nà fún yóò padà já sí pé èèyàn bá bẹ́ẹ̀ kú èèyàn bá bẹ́ẹ̀ lọ kò sì sẹ́nìkan tó fẹ́ para rẹ̀ kó kúkú oró hmm. ṣùgbọ́n nígbà tí wọ́n bá ń ṣiṣẹ́ tọ́rọ́ lọ pa ni sísì ni tàbí pín ni tàbí náì olúwa ẹlẹ́dàá ọmọ bọ̀ fàlùbáríkà sí gbogbo èèyàn ń gbábi iṣẹ́ tí wọ́n lọ olóko ń lóko olódò ń rodò ìwọ níbi kátà ń lọ ọkàn jókòó kalẹ̀ àwọn àlọ́ wa bájínátù a máa fi dẹ́rù ba àwọn èèyàn a máa sọ pé kó fún wa lówó tẹ́lẹ̀ wọ́n bá sọ pé kò sówó pé ẹ bá wọn rí pọ́ǹtà látàárọ̀ ah. ọmọ fáwọn ọmọ àwọn àwọn tó ń ṣiṣẹ́ lérí àyè ẹ̀sì bá ọlọ́pàá ni. <laughs> wọ́n rí wọ́n rí wọ́n tó ń wọlé tó ń jáde gbogbo ọjà tó ń ta gbogbo ẹ̀ là hmm. subhanallah so àwọn èèyàn wọ́n wà tàtàrà ìbẹ̀rù torí kí wọ́n má bàa wá ṣe wọ́n lófo kèǹgbè àdé wọ́n máa kówó kalẹ̀ owó ọjà tó ṣe pé wọn ò ní gbà hmm. wọ́n kó kalẹ̀ fúnru wọn wọ́n á ní pé náà ni wọ́n ń ṣe ni àbí wọ́n sọ owó mi owó gbàjẹ́ ń sinmi tí wọ́n ń sọ kò sí ládàmbẹ̀ kò sí ládàmbẹ̀ rárá rárá bígbà tó sọ owó nù ní. Hmm. afẹ́lẹ́ rọ àwọn agbófinró wa hmm. àwọn sẹ́yìn ń gbìyànjú o àmọ́ ó púpọ̀ ó púpọ̀ sẹ́rí gbogbo orú nǹkan yẹn ní àwọn ìlú tó ṣe pé àwọn agbófinró wọn ń ṣiṣẹ́ wọn bíi iṣẹ́ kìí ṣẹlẹ̀ hmm. kìí ṣẹlẹ̀ nítorí pé sẹ́ẹ̀ mọ̀ pé àwọn ọlọ́pàá iṣẹ́ tí ń bẹ wájú wọn pọ̀ gan hmm. iṣẹ́ tí ń bẹ wájú wọn pọ̀ gan ìjọba ní nàìjíríà ń bì wọ́n ní oníkálukú wa àwọn ọ̀yọ̀ǹda fún wa láti níbọn hmm. àwọn ọ̀yọ̀ǹda fún wa ẹni tó bá tiẹ̀ níbọn gan gbọ́dọ̀ ní lọ́nà tó bófin mu tó bá tún wá amọ̀pọ̀ ní hmm. tó ń ní license hmm. ìwé license yẹn òfin kan tó wá dé ìgbà wo ló lè báwo ló ṣe yìn iye ọta mélòó ni wọ́n fún ọ ní yọ̀ǹda pò lè yìn hmm. so eléyìí tí òfin ní di pé òyìnbọn dẹjọ́ sí wọn náà lọ́rùn hmm. so ó dà gbogbo ìtìjọba ṣe ń tọ́ da ni o nítorí pé tí kálukú bá ń gbé ìbọn ká ẹ̀yin náà rí ti ṣẹlẹ̀ ní àwọn ìlú òyìnbó hmm. níbi tí wọ́n ti fún wọn láǹfààní kí wọ́n máa gbé ìbọn ká torí kálukú lè bá dáàbò bora rẹ̀ tó ń ti kó àwọn ọlọ́pàá wọn náà ń gbìyànjú wọ́n tún fún wọn láǹfààní yìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àṣì wà ẹlòmíì lè pé owó tó ń fi sí ìdí okòwò kan òun pàdánù iye mílíọ̀n kan báyìí bẹ́ẹ̀ hmm. ni wọ́n bá rẹ̀ jáde hmm. tó bá rí tẹ́yìn rẹ́rìn níbi tí a jókòó kẹ́ ẹ̀yìn rẹ́rìn tó òní hmm. ọ̀la pa gbogbo èèyàn ọmọ mi wà tó ṣe pé ńgbà tó jí láàárọ̀ ọba pé ìyá àti bàbá rẹ̀ ń jà inú rẹ̀ wá bàjẹ́ yọba gbé sínú báàgì ńgbà tí máa ń sí àwọn so tó bá ti dé skul ní ìsìn gbogbo àwọn so àwọn aburú tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ náà pọ̀ màtí ìjọba ni ẹ má gbé ìbọn ká hmm. ẹ gbọ́dọ̀ níbọn ìtọ́ dání hmm. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tíjọba bá ṣe irú òfin yun àwọn agbófinró ó túmọ̀ sí pé iṣẹ́ wọn pọ̀ hmm. iṣẹ́ wọn pọ̀ so ẹ wọ́n pè yín níwá ẹ dáhùn wọ́n tún pè yín lẹ́yìn ẹ tún gbọ́dọ̀ dáhùn gbogbo tí ń ṣẹlẹ̀ nínú ilé ẹ dáhùn ètí ń ṣẹlẹ̀ lójú ọ̀nà ẹ dáhùn so eléyìí túmọ̀ sí wípé táwọn agbófinró wa náà tó bá tún fi kún ìyànjú wọn yóò dáa púpọ̀ torí pé ní ìsinyìí báyìí àwa náà là ń sọ pé àwọn èèyàn rí sẹ́wọ̀n ò ṣe hmm. bàbá olè tó àwọn èèyàn sì ń ṣiṣẹ́ iṣẹ́ tí wọ́n tún ṣe ẹnìkan ni wọ́n kó wá ṣé gbogbo ìlú òní dàbí ìlú òkú ń gbọ̀ba ya wọ́n dàbí ìlú òkú hmm. torí pé ẹnìkan ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ owó tó tẹ̀lé jọ owó tó pa ẹnìkan wá gba gbogbo ẹ̀ ṣé yọ lọ jà ń jọ kejì. kò ní lè lọ. ìlọsíwájú òwa la ni a lè ní ìlọsíwájú kankan hmm. so àwọn ẹni tí wọ́n ń dáwọn èèyàn lọ́wọ́ kọ́ tí wọn ò jẹ́ pé wọ́n lè rí kàn ṣe àwọn agbófinró ọyọ kí wọn wá wọn hmm. kí wọ́n mọ̀ wọn wọ́n lè má mọ̀ wọn nìsín so ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ wádìí àti mọ̀ wọ́n lè rọrùn fún wọn jẹ lómi lọ torí tí wọn nù torí ẹ a ti rọ àwọn ẹni tí àwọn náà ti hmm. ṣe láabi pa ẹni tiwọn Allah wòyàn láyé lówó hmm. ni ni tó yẹ kó kọ́nà lọ tó bá dijọ́ bóyá nígbàgbọ́ pé ń bẹ abẹ́ẹ̀ nígbàgbọ́ rẹ̀ hmm. ń bẹ hmm. so olú ẹlẹ́dàá ó ṣèṣirò fún kálukú nípa gbogbo tọ́lọ́kọ́bọ̀ sísì ọ̀nà wo lọ́ọ́ gbà tújọ ìbò hmm. lọ́ọ́ nà sí torí di eléyìí káwọn àlùwọ́ lè bá lọ síwájú kí dàgbàsókè eléyìí tó ga kó lè bá ṣẹlẹ̀ a gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe é pé a kọjú mọ́sẹ̀ wa oníkálukú kọ́ kọjú mọ́sẹ̀ ilẹ̀ kúnlẹ̀ láwọn àlùwà yìí láwọn ilẹ̀ ọlọ́ràá ńlá ṣùgbọ́n tó ṣe pé àìró Hmm. akérò ẹ̀rí gbogbo ẹni tí wọ́n bá ń ṣàgbẹ̀ láwùjọ ẹbí wọn léèrè ta ni bá yín kọlẹ̀ ṣé báwọn egele ni àwọn àgàtú hmm. àwọn ni wọ́n ń wá láti ìlú tiwọn àwọn wọn gbowó lọ́dọ̀ tiwa hmm. àwa ń tiwọ̀ ní ṣiṣẹ́ kankan àwa náà sì ṣaláì ní àwọn ọ̀dọ́ tó lè máa ṣe gbogbo sẹ́yìn táwọn náà máa pawọ́ alálùbáríkà ṣùgbọ́n àwọn ń tiwọn owó ni wọ́n ń wá wọn ò wá káwọn òṣìṣẹ́ torí délé yìí tó bá sì bọ̀ wọ́n ní iṣẹ́ ńkọ́ lóògùn fẹ́ hmm. torí olúwa kó bá tún àwùjọ wa tì. ẹ lórúkọ yín o. wa aleykum rahmatulahi wa barakatuhu. abdullah wa kí àwọn olùmọ̀ wa. àkọ́kọ́ ni pé nípa tí a bá ń pe azan mm-hmm. ṣé a lè máa gbé ọkàn títí kí a gbọ́ ọkàn sílẹ̀ sí ọkọ̀ dẹ̀ṣẹ́ nìyẹn àwọn akọ̀ fi ọkàn á fi sí etí àwọn kejì máa wà nílẹ̀ Mm-hmm. àwọn kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì nípa sọ̀látù zohr agbọ́yé pé ó yẹ kí sọ̀látù tóri kó gùn bí sọ̀látù bí bẹ̀kọ́ bá gùn tó sùkú sọ̀látù tó bí bẹ̀ kó gùn ju ti sọ̀látù àtúrì lọ so ẹni tájọ́ kí mọ́ṣáláṣí wọn sọ yé pé rárá nígbà tó lè pa àti àti sókè tó kọ̀ yẹ kó gùn rárá torí ẹ tó pé àwọn tó wà lẹ́yìn wọn máa ṣe bọ́lá àti àwọn àwọn náà máa ka tí wò náà ti wọn fún àwọn nìkan kan ti wọn fún máa dákẹ́ ní wọn ní kan kan lẹ́yìn lẹ́yìn máa mm. ẹni kí àbẹ̀lẹ̀ ọ̀gbìn tó ń bọ̀ wá ẹ̀dà rọ́bà náà ayákùnlá ṣe ẹ jẹ́ kí máa fi tó alé tí pé ìjókòó alábàárìkà ní tí a mọ̀ sí jelsa tùlùbà sí rọ́ yóò wáyé lọ́tùlá sunday bíi ibn láyé tí aláṣẹ ọmọ ṣe dédé ọjọ́ kẹtàlélógún uh, rọ̀bí ọ̀nìlẹ̀ awọ́l fourteen forty seven ah ìjírọ̀ kàlẹ́ndà tí ó tún máa ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹsàn-án twenty twenty five maruna ní marunaka park lẹ́yìn ilé ẹ̀kọ́ nnpc lagos island ìpínlẹ̀ èkó ni ó ti wáyé láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ bí ibn lahi ta'ala níbi tí a ti máa pàdé àwọn olùmọ̀wá nínú ẹ̀sìn islam fadilatu sheikh dr sharafuddin gbadebo ọ̀rọ̀ ọjí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center pápá abẹ́ẹ̀dẹ̀ nílùú ògbómọ̀ṣọ́ bí ní láyé ah pápá eh, abẹ́ẹ̀dẹ̀ nílùú ògbómọ̀ṣọ́ <laughs> ìpínlẹ̀ èkó ni ó ti wáyé <laughs> ìpínlẹ̀ èkó náà ni ìdánilẹ́kọ̀ọ́ náà yóò ti wáyé bí ní láyé sàálà àwa tí a bá ń gbọ́ nípínlẹ̀ èkó ká máa sọ fún àwọn tí wọ́n sì gbọ́ àlá àṣírọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan àbákan náà àwọn tíra lóríṣiríṣi tá ti máa ń fọ́n rere sọ fún wa àlèdè hajj àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lóríṣiríṣi tó tún fi mọ́ ọ̀tún rẹ̀ ọ̀tún ètò tó ẹ̀sẹ̀ jáde láìpẹ́ ìtọ́ wà fún àwọn obìnrin ẹ má jẹ́ ká gbàgbé pàápàá jùlọ àwọn obìnrin àti àwa ọkùnrin náà láti mọ́ra fún àwọn ìyàwó wa Allah á ṣe ní sábàbí oríire á ṣe lọ́kàn nínú sábàbí oríire fún aláyé àti ní alìkíyàmà bí ibn ilayi ta'ala ayakunla ṣe. alhamdulilayi wọn ní tàbí máa ń pèpè fún sọlá ìbọlọ ẹkọ wọwọ wa à ń fẹ́ kí ẹni tí ń pèpè fún sọlá ti yàn kó fi ọmọ aka rẹ̀ sétí àti tí ọ̀tún àti tí òsì wọ́n nítorí pé ṣíṣe bẹ́ẹ̀ ó máa ń jẹ́ sábàbí tí ohun ẹni tí ń pè sọlá ti yàn tí ó fi rìn jákè kọjá bí ọba ṣe rìn tí ọba fọwọ́ ń sétí torí yóò jẹ́ kó lè ya ẹnu dáadáa yóò sì jẹ́ kí ohun rẹ̀ kó rókè bá ti ṣe fẹ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ tó bá kan ní fi sétí kò fi kejì sí kose tí ò bá fọwọ́ kankan gan seti kose ṣùgbọ́n tó bá kan seti ó ṣe ṣe pé pọ́wọ́ kejì kọ̀rọ̀ láti fi sétí bóyá tẹmọkọ lára ló máa ń tí ń tó tó bá fi sétí ó lè jẹ́ pọ́wọ́ yẹn yóò máa ró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó sì lè jẹ́ pé tí yẹn náà yóò máa dùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n ní àmọ́ kí gúngun rẹ̀ kọ́ má tó tàṣùbà bẹ́ẹ̀ ni níta ẹ̀ mọ ayún ló ṣe déédé ẹ wá lẹ́nìkan tẹ̀ ń jọ ń sọ̀rọ̀ ń sọ pé kò gbọ́dọ̀ gùn rárá kò sẹ́rìí kankan fún kọ́ má gùn rárá ìgbà táwọn olùmọ̀sálàyé báwo ni sọ̀láàtì ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam bó ti ti máa ń gùn àlàyé tó ń ṣe ni pé àṣùbà ló máa ń gùn jù eléyìí tó pọ̀ wọlé ní gúngùn òun náà ni sọ̀láàtì dhuhr ẹ wá wọn sọ̀láàtì dhuhr yẹn àti sọ̀láàtì al-asr tó ń ti pé jẹ́jẹ́ là ń ka kí ó nínú gbogbo rákà mẹ́rin mẹ́rin rẹ̀ àtẹni tó wà lẹ́yìn imam àti imam gbogbo wọn ní ọ̀ka wò kò sí yàtọ̀ láàrin imam àti mamu ní sọ̀dátù dhuhr gbogbo rákà láti ka wò kódà ní rákà kíní àtẹ̀kejì àti imam àti mamu iná ni wọ́n kà nǹkan lé fatiha kì fatiha nìkan là ń kà ní kíní àtẹ̀lẹ́kejì ti àti yàtọ̀ sí rákà kẹta àtẹlẹ́ kẹrin tí gbogbo sọ̀lẹ́ kò bá jẹ́ zuhur asr maghrib tàbí isha fatiha nìkan là ń fẹ́ ká kàn bẹ́ẹ̀. Better enjoyment don't land oh. Accept here don't enter town with Oyato. Whether that for work, school or play, Oyato fit make your life better oh. For just 400 naira, that go summer you with 7 minutes of calls and 600 MB data. If that will not do you, for just 800 naira, you go enjoy 15 minutes of calls and 2 gig data. Better they wait for you with Oyato from MTN. Dial star 312 star 14 hash to join MTN Oyato offer. Oyato! ẹ lórúkọ yín o. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. ó kọ́ ibi ọtí ń pè. mùsàlá ló ń pè láti ìlú èkó sá. ìbéèrè yín. àmì ìbéèrè mi ni pé um, àwọn kan tó máa ra lẹ̀ ní ọwọ́ àwọn ọmọ onílẹ̀. tó jẹ́ pé ọmọ um, onílẹ̀ náà wọ́n ti máa ń tà fún bóyá àwọn kan fún nìkan. hello hello bàbá ẹni àwọn ẹni àwọn onílẹ̀ náà tún máa ń tà fún kíni nìkan. ok now ó ti yé. Mm-hmm. àwọn estate máa wá talẹ̀ yẹn àwọn estate agents yẹn wọ́n fi ń sanwó tán fún wọn. Mm-hmm. ọmọ nílé àmà ta agent ọmọ nílé àmà ta agent tí ẹ bá wà ra lẹ̀ lọ́wọ́ mu nílẹ̀ tó jẹ́ pé àwọn agent sọ pé àwọn làwọn nílẹ̀ ọmọ nílẹ̀ sọ pé àwọn náà bá wọn ní ìfọwọ́pamọ́ padà ṣẹlẹ̀ ní ìparí ọ̀rọ̀ àwọn agent wa lẹ ìwé mọ́ orí rẹ̀ bí yẹn bóyá èèyàn ti kọ́lé yẹn di lóńpẹ̀. Mm-hmm. táwọn ọmọ onílẹ̀ wa sọ pé àwọn fẹ́ lọ fún yàn ní ilẹ̀ ìbòmí. Mm-hmm. owó tí èèyàn ti ná sí orí ibi tí èèyàn lẹ kinní mọ́ yẹn. tí èèyàn máa gbàgbé ẹ̀ tó má tẹ̀wá ní sọ́kẹ́ lọ fún yàn ní ilẹ̀ ìbòmí. Mm-hmm. tí èèyàn máa dúró lórí pé ilẹ̀ ìgbọ́ta fún yàn yẹn òun náà ní tìyàn àbí èèyàn máa gbà fún àwọn ọmọ onílẹ̀ yẹn èèyàn lè gbà fẹ́ ó ti yé ó ti yé. alhamdulillah ẹni tó ta ilẹ̀ fún wa a gbọ́dọ̀ kọ́kọ́ rí dájú pọ̀ ń lò nílẹ̀ tí èèyàn bá ní nǹkan kọ̀tọ̀kọ̀tà lábẹ́ òfin ṣẹ̀ríà anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní la tabi' ma laysa 'indak ìntọ́ ọ̀bá ni má ta tó ti dá yín lójú pọ́ mọ́ nílẹ̀ tó talẹ̀ àwọn náà ni wọ́n nílẹ̀ ẹ̀rá tẹ́ bá ti wá rà tọmọ nílẹ̀ tó bá fi lè wá bá yín látàrí ipò ti ta fáwọn míì torí páwọn míì wọn ò sanwó pé iná ló tún fi fẹ́ sọ wípé àwọn fẹ́ dá padà fáwọn ẹni táwọn ti kọ́kọ́ tà fún àwọn wàá lọ fún yín bomi kò sí nǹkan tó burú ń bẹ tí wọn bá ti lè sanwó tẹ ti ná lórí ilẹ̀ hmm. nítorí pé ẹ lọ ra ilẹ̀ lọ́dọ̀ ẹni tó jẹ́ àdàmàdì tó jẹ́ àjòjì tí èso ń lò nílẹ̀ ẹni tó nílẹ̀ náà lọ talẹ̀ fún yín ẹ̀tọ́ wo lọ wá ní láti sọ fún yín pé ilẹ̀ tẹ́ ra yàn ẹ̀ lẹ́tọ̀ọ́ sí i nítorí pòǹba ti tà fáwọn kan ṣáájú tìyín ó sì lè má ta nǹkan ẹyọ kan fẹ́yàn méjì lákòókò kan náà tí ìbá ti pẹ́yìn gan-an la dá wàhálà lẹ̀. àwọn ọmọ onílẹ̀ pàápàá jùlọ láwọn agbọ̀nbì kan lórílẹ̀‐èdè wa ń bí wọ́n máa ń dá wàhálà púpọ̀ sílẹ̀ ilẹ̀ tá a rà kódà kó ti pọ́dọ̀ wọn náà lẹ́ ti rà nígbà táyìn bá wá ń gbìyànjú láti ṣiṣẹ́ lórí ilẹ̀ wọn tún wá bá yín wípé ẹ lè ṣiṣẹ́ lórí ilẹ̀ yìí àfi kó tún jẹ́ pé ṣẹ́tù àwọn irú sẹ́túmẹ̀ǹtì wo ni hmm. lára àwọn àbàjẹ́ burúkú tó ṣe pé ó gbogbo láwọn àwùjọ kan nàìjíríà nù tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ sẹ́mi pé irú àwọn wà yẹn ó ti lé ọ̀pọ̀lọpọ̀ oore jìnnà ó ti lé jìnnà sáwọn ìlú bẹ́ẹ̀ nítorí pé kíni àrà lára tún rà hmm. lórí kíni ilẹ̀ ẹyọ kan tẹ́ bá tún sanwó pé torí pé ẹ fẹ́ bẹ̀rẹ̀ foundation tẹ́bá tún ti ṣiṣẹ́ débi kan wọ́n tún wá hmm. wọ́n tún máa wá lóríṣiríṣi àwọn pé àwọn àwọn ọ̀tọ̀ làwọn tẹ́ rí yẹn o ọ̀tọ̀ làwọn tẹ́ rí yẹn o hmm. ọ̀tọ̀ la wá o <laughs> ó lè jẹ́ àwọn fake ló wá bá yín. <laughs> táwọn lórí jìnnà táwọn lórí jìnnà <laughs> so gbogbo àwọn wa bàjẹ́ burúkú lásán tó hmm. wọ́n yẹ kí àwọn ìjọba kan bá wa rí sí i ẹ̀yin náà lẹ́ ń fẹ́ kí àwọn investors kan máa wá ẹ̀ ń fẹ́ kí àwọn èèyàn kan máa gbé iṣẹ́ ìdàgbàsókè wọnú ìlú fáwọn kan wà tó ṣe pé wọ́n ń dá wọn lọ́wọ́ kọ́ àwọn náà yàtọ̀ sẹ́ni tí ń gbowó lọ́wọ́ àwọn èèyàn lọ́nà àìtọ́ ló hmm. ìta sọ tẹ́lẹ̀ so àwọn náà àwọn kan wọ́n kàn jókòó kalẹ̀ àwọn òṣìṣẹ́ hmm. wọ́n kàn jókòó kalẹ̀ wọ́n kàn wọ́n tún wá di àwọn èèyàn tí gbogbo àdúgbò ń pé ibi tẹ́ bá ti rí tán ṣiṣẹ́ wá sọ fún wa <laughs> ìlọsíwájú ti fẹ́ bá lùbá. Hmm. so eléyìí jẹ́ bó ti jẹ́. jazakumullahu khairan sheikh zero eight zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ jẹ́ kí n máa fi wá létí pé ìjókòó alálùbáríkà ní tí a mọ̀ sí jalsatul basira yóò wáyé ní ìpínlẹ̀ èkó ní marina car park lẹ́yìn ilé nnpc lagos island ìpínlẹ̀ èkó lọ́tùnla sunday ọjọ́ kẹtàlélógún oṣù kẹta rọ̀bìnrin alẹ́ awal fourteen forty seven ah ìjírọ̀ kàlẹ́ndà tí ó tún mọ̀ sí pé dédé ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹsàn-án twenty twenty five bàkàtà bíyà bíyìn láì tààlà àṣeyẹ̀kì dókítà sọ̀rọ̀fùdín gbadébọ̀ ọ̀rọ̀ jí tí wọ́n jẹ́ aláṣẹ àti odàsílà lèmọ̀dínà center pápá abẹ́rù gbọ́nsọ̀ àwọn náà ni wọ́n sì wọ́n dá alẹ́kùn bẹ̀bí ìdínlá ẹ lórúkọ yín o. waaleykum salaam rahmatulahi wa barakatuhu. àmín àmín ìbéèrè yín pápápá. mọ́sálásí tí wọ́n ti kírun ní one thirty àsìkò ó yẹ kí ẹ tètè lọ́ba ní kí ẹ tètè lọ sí mọ́sálásí kí ẹ tètè bá kẹ́ẹ̀sì ládàá ẹni tó bí ìwò ràkúnmí ẹ dákun àti owó lọ́jẹ kí ẹ tètè dé ìbúgbọ́ sáfún ẹ dákun ẹlẹ́ẹ̀kejì òun ni pé ẹ ẹ sílẹ̀ díẹ̀ mm. sí mọ́ṣáláṣí ó sì fẹ́ kí ràkàtà fa àlùfáàjẹ. Mm-hmm. tọ́ba ní kó kóhùn kiri ní bá òun ti bẹ̀rù òdìdé ó sì fẹ́ kóhùn bá wájú sáfù wájú mm-hmm. ẹ dákun tí wọ́n lè lọ sí mọ́ṣáláṣí kó kí ó ti yé ó ti yé. alhamdulilayi bá a ti ṣe lè mọ ìgbà tá a ní àǹfààní pa ní ládàá ipa àfihàn ní wa àti súnmọ́ allah lọ́jọ́ jùmọ̀ kò ní í ṣe pẹ̀lú ìgbà tí ìmáàmù máa ń dé kò ní í ṣe pẹ̀lú ìgbà tí ìmáàmù tí máa àbí kò ní í ṣe pẹ̀lú àsìkò tá à ń ṣe sọ̀lá nítorí ní í ṣe pẹ̀lú ni pé ìgbà wo làlùfáàjà rí yọ hmm. ìgbà wo làsìkò jùmọ̀ àtò ìgbà tá àlùfájà rí yọ sásìkò tí júmọ̀ àtó wọn lẹ́ni tó bá kọ́ dé ó dàbí ẹni tó fi ràkúnmí wá ti súnmọ́ Allah hmm. àsìkò tó pọwọ́ lé màálù àsìkò tó pọwọ́ lé àgbò àsìkò tó pọwọ́ lé abo adìẹ àsìkò tó pọwọ́ lé ẹyin. àjẹ́ pé láti ìgbà tá àlùfájà rí ti yọ tí ó fi di pé oòrùn yẹ̀ tàrí hmm. wákàtí mélòó ni káwa pín fún márùn wákàtí kọ̀ọ̀kan tó bá jáde nínú èsì pínpín tá a pín ọ ẹ fi kún àsìkò tí àlùfáàjàrí yọ àti pé iye àkókò yẹn bá pé one hour four minutes ni tẹ bá fi pín ẹ tó bá kọ́ dé lásìkò ní ràkúnmí tó bá ti pé two hours eight minutes àjẹ́ pé màálù three hours twelve minutes ó ti jẹ́ àgbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹni tó wá sọ pé bóyá ilé òun jìnnà sí mọ́ṣáláṣí ẹ máa wá mọ́ṣáláṣí kẹ́ ẹ máa ti rọ̀kàtà àlùfáàjì kò burú jazakumullahu khairan sheikh uh, sheikh dr sharafudin gbadebo ọrọ jẹ aláṣẹ àtúndà sílàlì medina center àpapọ̀ abẹ́ẹ̀dógún ọ̀ṣun láti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan láti gbà yìí wá uh, alimedina center àpapọ̀ abẹ́ẹ̀dógún ọ̀ṣun ni wọ́n ṣe agbátẹrù ètò kí alákóbá fi san ọlẹ́sàn lórí láyé àti ní àlùkìyàmà ọ̀làdùnní belon lóko mi a tún pàdé lọ́jọ́ mẹ́jọ níbi idin láyé tẹ́lá títí gbaná asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. almadina schools a legacy center of excellence with classic education for modern achievers from adorable to us of um, where intelligence meets imagination with a collection of creative and captivating knowledge that solidifies a goal. fún ẹ̀yin òbí àti alágbàtọ́ níbikíbi tẹ́ ẹ̀ bàbàrà ẹ̀kọ́ tó jẹ́ ojúdá pọ́nbélé alimọ̀dínà schools pápá abẹ́dẹ̀ ògbómọ̀ṣọ́ gan la ń sọ pé kẹ́ ẹ máa kó àwọn ọmọ yín lọ ibùdó ìmọ̀ tí wọ́n ti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ẹ̀sìn islam aláìdíbàjẹ́ àti ẹ̀kọ́ ayé òde òní tó bá tàgbáyé mu láti ìpele kindergarten nursery primary àti secondary láàyè ìgbaniwọlé ń bẹ báyìí èdè òyìnbó yorùbá àti ẹ̀kọ́ èdè lárúbáwá ẹ̀sìn islam sì dánmọ́rán lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn olùkọ́ tó gbóyín gbóríyì ayélégbé bọ́dì náà sì ń bẹ rẹ́múrẹ́mú. alimadina schools a ray of light easily reachable inexpensive for swaying the remarkable transformative education international standard curriculum frequent and successful assessment ICT devices safe and positive school climate. Come and discover the joy of learning within the sanctuary of Ali Madina Center, Papabede area, Ogbomoso. Our Arabic and Western education programs are nicely patterned in Islamic etiquette with memorization of the glorious Quran and Ahadith. Visit Ali Madina schools at gmail.com or call 0032 85 0466. Ali Madina schools, Papabede area, Ogbomoso inspiring excellence every day. Labbaik Allahumma labbaik. Gbogbo ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ Umura, gbogbo ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ Hajj, Hajj Mikot Ventures Limited, oníléeṣẹ́ tó ń kóni ìrìn àjò lọ sílẹ̀ mímọ́ Saudi Arabia, tá a lè fọwọ́ ẹ̀fọ̀yà ká, iléeṣẹ́ tó ló ń tẹ̀jọba, tí ó sì rí i pé ẹ ṣiṣẹ́ yín láṣẹ pé pérépéré níbàámu pẹ̀lú Sunnah Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Èyíkéyìí tẹ́ bá fẹ́ ṣe nínú iṣẹ́ Umura tàbí Hajj, Hajj Mikot Ventures Limited ní ẹ̀tọ́ lọ tààràtà. Àyà méjì kan kì í jáṣá láàrin ká dijú, pa ẹ̀kìlọ̀ láàrin ká lajú Tampa Equibor, stress-free, comfortable, and full of Ibadah. Hajj Mikot Ventures Limited also stocked with different packages. Umrah no oṣù kẹjọ ń bẹ o, tóṣù kẹwàá ń bẹ, tóṣù kejìlá sì wà Having 2026 Ramadan Umrah package inclusive. It was bá fẹ́ ṣiṣẹ́ Hajj sọdún twenty Available is Hajj 2026 twenty discount. Just obtain your form and receive three hundred thousand naira discount. Office 3 B ni wọ́n wà complex general area Ògbómọ̀ṣọ́. For more details, just call 0802 3880944 or better still 0805 1096693. Hatch Record Ventures Limited. MashaAllah, la quwata illa billah.